وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله كان رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين كيف لا وقد أثنى عليه ربه سبحانه وتعالى في آية من القرآن وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين ومن هذه الرحمة أن جعل الله سبحانه وتعالى نبينا محمدا مباركا من عندي فآثاره مباركة وكذلك ما مسه يده الشريفة فهو مبارك من عند الله سبحانه وتعالى لأجل هذا كان صحابة رسول الله صلى الله عليه وسلم يتبركون بآثار رسول الله صلى الله عليه وسلم وبما مسه جسده الشريف ولكن ما هذا فعلوا هذا بإجازة رسول الله صلى الله عليه وسلم لهم وبإقراره لهم لكن مع ذلك اعتقد جميع صحابة رسول الله صلى الله عليه وسلم اختصاصه بذلك ولم ينقل إلينا بسند صحيح ثابت إلى رسول الله صلى الله عليه وسلم أن أحدا من الصحابة يتبرك بأحد منهم أو أن تابعيا تبرك بأحد من الصحابة أو من بينهم ما ورد هذا عند أحد منهم لا من, المبش... لا من الخلفاء الراشدين وبقية ولا من بقية العشرة المبشرين بالجنة ولا من أحد من البدريين ولا من أحد من أهل بيعة الرضوان ولماذا كان هذا كذلك هل الصالحون لا ينتفع الناس بصلاحهم من عند الله سبحانه وتعالى نعم لكن بين للعلم هذه المسائل كيف ننتفع بصلاحهم أولياء الله سبحانه وتعالى وكيف ننتفع بالصالحين الذاكرين الله كثيرا كل هذا إن شاء الله ستدور حوله خطبتنا اليوم إن شاء الله تعالى فقال إن الله سبحانه وتعالى سوى مسلمين أترى لكي كاتجة فالنبي صلى الله عليه وسلم إن جاء الله سبحانه وتعالى راتبا من جاك يفمقواك الله بني سالكون كان النبي بني سالكون لاري أتي وعية الصحابة jáwọnà ọ̀nà tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọba alikiyama ẹ̀yọ́mọ̀ yà nú ẹ̀sìn mò ń fi àsìkò yìí wọn ràn mí létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe náà iná létí ìbẹ̀rù rẹ̀ wípé in tó fi sàsọtẹ́lẹ̀ fún ọ̀tọ́ lọ ṣáájú wa náà nù ó náà ló subhanahu wa ta'ala wá dàpọ̀ àbújọ́kùsọ̀ rẹ̀ bẹ̀ ọ́ gbogbo tí ó mú ìbẹ̀rù rẹ fún wa rọrùn níbẹ̀rù ti tòótọ́ mọ́sàásí fún ẹnì kọ̀ọ̀kan wa wọlájà kun oṣù rẹ méje ká ha méje ká bọ́wọ́ ṣàìtọ́n wọlájà kun sọ̀rọ̀ síjú ọ̀nà rẹ wá bákan náà ní ìjẹjọ abọ́rọ̀ débi pé anabi sallallahu alayhi wa sallam àwọn nǹkan tí ara rẹ̀ bá kàn rí tàbá àwọn nǹkan tó bá lórí àlùbáríkà ti wọ́n ń ó sì ní ẹ̀tọ́ fún wa ká máa fi nǹkan yẹn náà wá àlékún àlùbáríkà a rí àwọn tí wọ́n múra ṣọ́ àṣálàm tí wọ́n sọ ọ́nà para ẹni ara ìbá ń gbóná wọn ò fi pala ara rẹ̀ ó tutù a rí àwọn tí wọ́n mú tí burúdà ṣọ́ àṣálàm lọ́dọ̀ wọn aṣọ àlùkìmbà rẹ̀ ti máa gbé sẹ́yìn yálà bóyá níjọ tí bá ní ìjọ juma àbí ìjọ iléyà à ń bo ni ṣùgbọ́n àwọn nǹkan yìí ìjọlẹ́tọ̀ ká máa fi wal àlùbáríkà lẹ́yìn àwọn sàlám àwọn sọ̀hábà sí ọlẹ́tọ̀ lẹ́yìn rẹ̀ náà nǹkan ọlẹ́tọ̀ tó bá wá lẹ́tọ̀ lẹ́yìn rẹ̀ ǹjẹ́ àwọn nǹkan ìwà kùsàyé ń bè pé ìlẹ́tọ̀ yẹn náà tiwa na awa kú ẹ̀rí wa wípé ntí fi ilẹ̀ gan ó pinlẹ̀ jọjọ aka ǹjẹ́ fi bata ilẹ̀ mélòó ló sì fi ilẹ̀ asàlàyé ẹ̀ níjẹjọ bákan náà anabi ní dírírù tó fi wípé ó fi dógò ní ẹni tó gbà àgbàdo kí ni dírírù níbo ni ìbùsẹ̀rí sí rẹ̀ padà ǹjẹ́ ànàbí rògbà ńgbà tí rògbà tá lọ́ba gbà padà asàlàyé ẹ̀ bákan gbogbo nǹkan ti máa ń mí gbogbo wọn ṣáájú kó tó jáde láyé ó padà wà ní ọ̀dọ́ ta ni ìbáka ìwà kí ló gbẹ̀yìn ìbáka náà àṣàlàyé ẹ̀ níjẹjọ bákan náà nabi sọlọ asalam ó ní ìdà níbo ni ìdà yìí níbo ló forí sọkẹ́yìn àṣàlàyé ẹ̀ níjẹjọ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní ọ̀pá tí máa ń mú lọ lọ sí eid bóòlù ọ̀pá ìṣeré ó lè ti máa fi tẹ̀lẹ̀ èyí tó wọ́n náà àdéhìí ali ibn abi talib àṣàlàyé rẹ̀ níjẹjọ bákan náà èyí tí jàjà tó náà kan asàlàyé náà níjẹjọ kí n jámù tó àfa àṣírí rẹ̀ asàlàyé níjẹjọ bí àwọn onímọ̀ rahman lẹ́ni ń tá a fẹ́ sọ ni wípé gbogbo nǹkan tí a ti ń ṣe pẹ̀lú àṣà sálámù yìí ká fọ́ ká sọ rẹ̀ ká wá pé kí wọ́n fi sinmi ká múrun rẹ̀ ká fi sí abẹ́ ahọ́n kí nǹkan tó bá ti ká sáwà bí ara ó sì kanra rẹ̀ gbogbo nǹkan sọ̀hábà ń ṣe pátápátá ǹjẹ́ tí ẹnìkan tá a bá ti rí pé ń súnmọ́ Allah subhanahu wa ǹjẹ́ a lè serú nǹkan báyìí pẹ̀lú òǹtọ̀ náà ká sọ wípé èèyàn lélẹ́yìí ẹni ọlọ́run lélẹ́yìí ó ti súnmọ́ ọlọ́run bá pọ̀ kéèyàn máa wá fọ́ra láwàní rẹ̀ kó máa fi pajú tàbí kéèyàn wá tẹ̀sùnbà ti bá ń lò kéèyàn ò pé tẹ̀sùnbà tí wọ́n fi ń fa ntí wọ́n fa rè bó tẹ̀lé pàǹ sàṣàn ti ṣàlàyé fún wa bó o láṣẹ máa ṣe zikiru tó sọ fún wa wípé alaykunna bil amnamili fa فإنهن مسؤولات مستنطقات صلوات الله وسلام عليه طيب أتما وبتا شوكي أتما وايتو شوكي إن جاي لي لتو bákan náà ẹ ń bá wa jẹ nìire sí àǹfààní tá a lè sí lára àwọn sọ́wà àkọ́kọ́ báàdà nàbí yìí hadil umma lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam tó bá di lárí kìámà tí ó lìdí gbogbo wa wọ àlìjánná lẹ́yìn rẹ̀ àwọn ànábì òkú náà máa wàlìjánà lẹ́ọ̀kọ̀ọ̀kan lẹ́ọ̀kọ̀ọ̀kan ẹnì kankan náà nàbí adama tí èé sí ànábì kò ní ṣáájú ànábì kankan wọ àlìjánà nígbà tí gbogbo àwọn ànábì bá wọ àlìjánà tán yóò wà ṣẹ̀ṣẹ̀ wá ku àwọn ẹni rẹ̀ tí wọ́n gbọ́ràn sáwọn ànábì lẹ́nu látòrí ìjọ kọ̀ọ̀kan ṣùgbọ́n kò wá sí ẹni rẹ̀ kan tó ń ó tún padà jọ́ga gbogbo ẹni rẹ̀ lẹ́yìn àwọn ànábì ọlọ́run lálìkẹ́ àmọ́ ju Abubakar lọ tí wọ́n bá ń gbogbo ànábì ọlọ́run wọ àlìjẹ́nàta olótúnkù tí ó wọ àlìjẹ́nà nínú ọmọ nàbí àdámà tí èsì ànábì òun lọ̀gá gbogbo ẹni tí wọ́n ti sọ yìí pé ó má nìrì ẹni rẹ̀ ni lẹ́yìn àbúbákírì òun wà láwọn yóò tún wá máa wọ tíkẹ̀ tíkẹ̀ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sì sí ní oore fún umay ìdán àwa agbọ̀yé bá ń wípé tí àwọn sàǹbá ti ẹ̀ papòdà ta tún ni ẹn tá a lè sọ wípé afdọ́lù adìl ta lẹni tó tún lọ́lá jù lẹ́yìn ànábì nínú ummai onáni abubakar siddiq radiyallahu ta'ala anhu ardo ǹjẹ́ àwọn sọ̀hábà yòókù ǹjẹ́ wọ́n ń lọ rè mú fìlà rẹ̀ ǹjẹ́ ń lọ rè kó bàtà rẹ̀ ǹjẹ́ òun gan jókòó bì kan tí ń bẹ́ tọ́ bẹ̀ tí ń lọ rè fi yẹn rárá kò sí ẹ̀gbà wá kankan tírú ẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú abubakar radiyallahu ta'ala anhu ardo tí ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ pẹ̀lú abubakar kí ni nǹkan tá a wá lè fi fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé àwọn sọ̀hábàṣẹ́ wọ́n gbà pé àwọn nǹkan táwọn ń ṣe pẹ̀lú ọ̀sán àṣálàmì nítorí pé ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ja'alahu mubarakan ọlọ́run ṣe ní alálùbáríkà kọ́dà in tó jẹ́ kí ó sì rí bẹ́ẹ̀ fún wọn òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam asàlàyé pé gbogbo àwọn nǹkan kankan bẹ tí Allah fi ṣe ọlá fún tó sì fi ń jẹ́ kó máa yàtọ̀ sí àwa tí wọ́n ránṣẹ́ kí a nà sọ̀rọ̀ àṣálàm kama bẹ́ẹ̀ sáà bá ti kírun àsùnbátan yóò dojúkọ àwọn sọ̀hábà yóò wà máa bèrè nù wípé hal minkum min rajulin ra'a ru'ya ṣé mọ̀rẹ́ ń tọ́lá lákàn mọ́júmọ́ lẹ́nì tí àlá yẹn ò yé fọwọ́ àbíròhà àlá kí n bá ṣàlàyé rẹ̀ àbí ọmọ sọ báwọn ẹni tó bá lálà yóò dìde yóò sàṣà èmi lálà o bí mo ṣe rí bí mo ṣe rí ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ ọgbà ànábì ń tì sí sọ̀hábà wípé ta ló lè mà túmọ̀ àláhùn ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tí Abubakar ti máa sọ pé wọn mà túmọ̀ rẹ̀ kódà gbogbo àwọn ìgbàwà tó sì wà ọfẹ ìdàdẹ ń pé ọ paasi náà tẹni gbogbo tá a bi torí àlọsọsọlá fún Abubakar ní ẹ̀bùn tútù àlà náà pípọ̀ ó ṣe mistake ń gbà mí o tánà bí ọgbà ilé ó ṣe mistake ń gbélé ńgbà lábá débi ọ̀rọ̀ àlà á kílẹ̀ gbogbo àwọn ilé sùmọ́kìlà fẹ́ fàyọ kété tí ànábì sallallahu alaihi wasallam tọ́pa gbòdà tán Abubakar bọ́ sórí oyè kọ̀ wá sí ijọ́ kan tí àbákiri kásùn bá àtàfáwọn èèyàn tó ń tí bó ṣe pé òun ló tún dájú ní umar òun ló tún lẹ́bọ̀ àlà kò sì jọ́ tó jókòó rí tó wá ń sọ fún àwọn sọ̀hábà yòókù yìí pé aliminkum min rajulin ra'a ru'ya ṣé mo rẹ̀ ń tọ́lá làmẹ́júmọ́ nu ilé ni kí n bá ṣàlàyé aláàrin gẹ́gẹ́ bá nàbí náà máa ṣe wàláì kò síbẹ̀ eléyìí jẹ́ pọ́ìntì kan fún wa bákan náà abakar siddiq radiyallahu ta'ala anhu bí allah subhanahu wa ta'ala bó ṣe ṣe ní ọ̀rẹ́ rẹ̀ tó tó sì rọ̀ tó fún ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ẹ̀rù máa bá ní kíkan kíkan kíkan lórí kíni lórí pé bóòlù ò sí ní gún Allah subhanahu wa ta'ala tó ń ti bẹ́ẹ̀ náà tí ànábì sì fi ń dáhùn lójú wípé ànínú àtó ti wọ àlìjánná tọ́kàn rẹ̀ sì gbọ̀rọ̀ balẹ̀ kó ti wọ àlìjánná látàyé ńlọ́wà tó ń ti bẹ́ẹ̀ ẹ̀rù máa bà kirikiri lọ́pọ̀lọpọ̀ gbà radiyallahu ta'ala anhu àrùdọ̀ táyì tó ẹjẹ́ pé bàbá ti ṣe kàǹkà tó yìí wọn ò gbélé ìpẹ̀lú rẹ̀ kí wá ní tí ẹnìkan fẹ́ fi rúwa lójú ó dé ní bákan náà Umar bin Khattab radiyallahu ta'ala anhu àrùtọ̀ Abubakar nínú ipò nínú imani nínú ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala tó ń ti bẹ́ẹ̀ náà àgbọn tọ́jọ báyìí pẹ̀lú Umar bóyá àti ẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ tí a sàn sọ nípa Umar ni radiyallahu ta'ala an arda jaa fi sahihayn min hadith abi hurayrah wa fi taraf min hadith ummil mu'minin aishata radiyallahu anha wa ardaha ìyá aisha tàbí abi hurayrah gbà riwaya yìí wá pé annabi sallallahu alaihi wasallam ó ní laqad fi man qablakum umami muhaddathun àwọn èèyàn kan ti wárí ṣáájú kémi ànábì gan tó wá nínú àwọn umma tó ti lọ tọjọ́ wípé àwọn èèyàn kan bẹnu wọn tọ́lọ́ ń ṣe wọ́n ní mulhamun ọlọ́run sákà máa fẹ́ afẹ́fẹ́ òótọ́ pé ronú báyìí ntẹ́mi ọlọ́run fẹ́ ṣeré mo ti kọ́lẹ̀ ṣùgbọ́n mo gbé ronú rẹ̀ gba inú rẹ̀ lọ kàn ronú pé nǹkan kan báyìí lè ṣẹlẹ̀ tábà ṣe báyìí o ẹlẹ́jà ṣe báyìí o kí nǹkan ó sì padà máa ṣẹlẹ̀ àwọn tí ọlọ́run ọba máa ń irú àgbọ̀yé tàbí irú ìfi nǹkan mani látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n pọ̀ọ̀pọ̀ nínú àwọn ìjọ tí rẹ ti lọ ṣáájú káwò tó wá ṣùgbọ́n tó bá ti ẹ̀ pé ẹnìkan ó tún nírú ipò báwọn nínú umma ìní tí ó jẹun tí ó kàn ronú tí ó sì máa bá ń tọ́lọ́ ń fẹ́ ṣe mu tọ́lọ́ ó so ìrònú rẹ̀ máa ń tọ́ fẹ́ ṣe lórílẹ̀ wallahi Umaru ni ó jẹ bí anabisam sísọnu tẹ́lẹ̀ ìbá ti ẹ̀ difficulty láti gbọ́ yé قالوا سنة حديث عقبة ابن عامر رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في السنن عند امام الترمذي باسناد حسن لولا امام الترمذي النبي صلى الله عليه وسلم دجوكم الصحابه جوكا واني اماما بلا عمر تنوي لو كان بعدي نبي لكان عمر كابو هو لون لا تتبع النبي ميدي لين مني والله عمر نبجي رضي الله تعالى عنه وارضاه بيام سام سوا سوتوي نا تونتي بينا آه ربتي عمر تي fún ẹnìkan fìlà rẹ̀ tàbí àwọn èèyàn ń du aṣọ tọwọ́ ọ̀rọ̀ wọ́n gbọ́yé wípé ẹnì kò tún lẹ́tọ̀ọ́ owó ṣe bẹ́ẹ̀ fún lórílẹ̀ àfi ànábì nìkan tí ọba símá ẹni tó lókù ni tá a bá ti rí ẹni tó lókù wọ́n tilẹ̀kùn ilé yàn nu wọ́n gbọ́yé báwọn tọ́yì táwọn èèyàn bá wá dá a tí wọ́n súnmọ́ Allah subhanahu wa ta'ala tí wọ́n súnmọ́ gán pípọ̀ àgbọ́nà pẹ̀lú Uthman àgbọ̀ pẹ̀lú Ali àtọ́pọ̀lọpọ̀ ọlá tí wọ́n náà wọ́n bá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wọn ǹjẹ́ ẹ̀sìn ọwọ́ afaramọ́ ìsànfààní gbà náà lára àwọn ẹni tí wọ́n jẹ́ ni ọlọ́run ẹni ọjẹ́ ni ọlọ́run a gbọ́dọ̀ máa fọ́ọ̀kàn ká máa fi ọwọ́ yẹn pa ara ẹni tá à ń rò ni ọlọ́run ni kò gbọ́dọ̀ jókòó ń bì kan kí wọ́n máa wá ná àga tó ti jókòó kọ́ máa lọ bí one billion pé àfọ́ àwọn sára ni a kankan ni eh, ọlọ́run kò mọ́ sàṣàánú wa o ibi tí à ń bọ̀ òun gangan nìyẹn ọ̀kan náà àgbàṣẹ́wù ọwá nàìjíríà lọ́dún kan ọkọ̀ tí wọ́n wá fi gbé ọkọ̀ ilé olóòwò ọkọ̀ ilé olóòwò ọkọ̀ tó padà wọ̀ tí wọ́n gbé débàdàn jọ náà lọ́hùn kò sí iye tí gbogbo àwọn èèyàn sọ pé àwọn ọ̀rà lọ́wọ́ ẹ̀ ń tọ́lọ́kàn kí aláàdé wọn lọ́kọ̀ wọn lélẹ̀ ti kú òlọ́kọ̀ ẹ̀yìn lẹ̀kàn ń wò báyìí eléyìí ti di àlùbáríkà táyà rẹ̀ àlùbáríkà ni tọ́tù rẹ̀ albarika ni bírèkì rẹ̀ albarika ni fúláìtì albarika ni gíà rẹ̀ albarika ni àgánú rẹ̀ albarika ni alọ́kọ̀ ìlò didi báyìí kódà káwọn ọ̀rọ̀ àtẹ́gàn káwọn sáwọn wà tún jókòó níbi iṣẹ́ òtí jókòó àfi káwọn páàkì ẹ̀bì kan kí wọ́n máa dírẹ́sì ẹ̀ ní gbogbo ọba wọ́n máa tún kàn wọ́n máa síkàkàn lọ yẹ̀wò kódà bóńgá ọba tó máa di tí wọ́n máa pa tí wọ́n tún máa fún àwọn èèyàn jẹ pé à lórí ọkọ̀ yìí ẹ kú oríire ìntàfẹ́ clear nìyẹn wípé tẹ́ẹ̀ ta bó o láàṣẹ máa àwọn ẹni ọlọ́run àti pé àlùbáríkà ọlọ́run máa ń wà lára wọn bó wà láṣẹlẹ̀ sàǹfààní pẹ̀lú àlùbáríkà yẹn àkọ́kọ́ nàǹtẹ́fì òbí àwùlà alẹ́ sàǹfààní pẹ̀lú àwọn èèyàn yìí pẹ̀lú nǹkan kókó nǹkan jọ sínú òun náà ni mujalasatu as-salihin min awliya illahi subhanahu wa ta'ala kéèyàn máa báwọn ẹni ọlọ́run ọba jókòó oore tọ́mọ̀ pọ̀ mbẹ́mbẹ́ o níbi ìbàjókòó wọn yìí èèyàn máa ṣe àwọn àǹfààní kan kí ni àwọn àǹfààní tẹ́yìn ọmọ sí ń o náà ni alimtifa'u bi ilmihim àwọn ẹni ọlọ́run ó mímọ̀ ní àmá jẹ́ èyí ọmọ àṣàǹfààní pẹ̀lú kí ni o pẹ̀lú ìmọ̀ wọn tá a bá lẹ́ni ọlọ́run ọba ó mímọ̀ onímọ̀ jẹ́ a ti rí tó kílẹ̀ ilé ìmìn hadithi àbí ìrọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin kan tó pa èèyàn 99 tí wá ń wá àforíjì nkí tó fi ádọ́dọ̀ ẹ̀ ń tọ́sọ wípé ìmánì kìí ṣẹgbẹ́ mà ń ti fi ń sin lọ́wọ́ bá ń ti ẹnu so ábídù ni kọ̀wẹ́kọ̀ ọ̀rọ̀ náà kọ̀ máa ẹ̀sìn tí ń ṣe gbòòye gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ọmọ lórí àìmọ̀kẹ́ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náfìlà ni máa ṣe máa gbá ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ó sì pòun fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala tó bá sì rí ẹni tó ti lọ bí a eléyìí ni ó lìdí àwọn èèyàn tí wọ́n bá wọná níwájú ọlọ́run ìbáàdà yẹn ti ń ṣe pẹ̀lú àìsí máa wípé inna Allah shadidul iqab ìtọ́gbọ́yénu shadidul iqab náà lọ́kọ́dà bí ọba rìn yọ kọ̀kọ́ máa fi igi tanlẹ̀ pé sí òsè ìrànbí mo tẹ̀ o ti bá ìbàdí àdìbẹ́ wọn lọ bí léèrè wípé ṣé mo láforíjì pẹ̀lú ìyẹn 99 tí mo ti pa ẹni sọ fún wípé ah èèyàn <laughs> 99 ń bọ́ fẹ́ gbégbà kò sí bí ó ti ráforíjì hmm. wọ́n sì nà ọmọ náà ọ̀pá pé tí ń bá láforíjì mà kó wulẹ̀ ráìmù ọba pa òfìsì ọ̀ndẹ̀rẹ̀dì ọ sì à ń lọ ọbẹ̀ lọ́dọ̀ òní mímà só ńlá foríjìn à ọlọ́run lè foríjìn ọ kọ́dà kò jẹ́ pé ń tọ́ ọ̀sẹ̀ nú ẹ̀sẹ̀ ojú báyìí lọ alásán sì padà sí kí ni o ọ padà foríjìn ń tàn àlíntífà òbí ilmihim a jẹ́ pé àwọn ẹni ọlọ́run òun mímà òun ni wọ́n máa ń jẹ́ torí ẹni tó bá lọ́wọ́ máa sin lọ́n tí ó máa súnmọ́ tí èso mímà tí ó fi di ọ̀rẹ́ èṣù kò ní mà tí ó bá sì ti dọ̀rẹ́ èṣù tán èyí tíṣà tínú rí èèmà dùn tí èèmà jìnà sọ́lọ́m elókù tí ó máa fi bá lù ọlọ́sọ̀rọ̀ wọ́n sàṣọ́ ń bírú eléyàn èèyàn máa sàǹfààní lókùrùgbà téèyàn bá ń súnmọ́ àwọn ẹni ọlọ́run pẹ̀lú ìmọ̀ wọn bákan náà alintifawu bi wa'dhihim wa nasihatihim èèyàn máa ni wà pẹ̀lú àwọn ẹni ọlọ́run subhanahu wa ta'ala àfi kí ayé ó kéré lẹ́mìí èèyàn lásìkò yẹn pẹ̀lú rírí téèyàn ọmọ rí wọn yálà àjókòó wọn kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ọlọ́run lọ ní téèyàn ń gbọ́ ń bẹ̀ ni èyàn máa ṣàǹfààní kan sí kejì níbi eléyìí àwọn tá a wá kà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam chasan tó fi ẹ̀sìn rán ó ti pàkíyèsí wa sí àwọn ibi tí a ti rí àwọn ẹ̀rí àwọn nǹkan tá à ń sọ yìí ó ti pàkíyèsí wa síbi tá a ti rí àwọn ẹ̀rí nǹkan náà mú wa àkọ́kọ́ asbr malik radiyallahu ta'ala anhu ìmọ̀ ń sọ fún àwọn tí wọ́n bá jẹ́ bí èèyàn rẹ̀ tàbí àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé ta'alaw ẹ̀súnmọ̀mí ẹ̀súnmọ̀mí nu'minu sa'atan káti ẹ̀ran tí ọlọ́run bá fọ́pọ̀lọpọ̀ ọgbà ẹjẹ́ ara rẹ̀ ti ikú ẹjẹ́ àti ẹ̀sọ̀rọ̀ ń pa sàárè káfílékún ní mánì ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ṣe bẹ́ẹ̀ ó ń kálukú òdìdé kú òǹjọkòhùn yóò rí wípé irú imani tó ń gbé kú tó ń gbé débì nǹkan ní ti ń bẹ pẹ̀lú wọn mọ́ imani ó ṣe kíni ó ti lékún sí i lára ìsànfàní pẹ̀lú àwọn ẹni ọlọ́run subhanahu wa ta'ala anabi máa bolójú lẹ kama jẹ́ àfi sọ́mi ní hadith abi musa al-ash'ari radiyallahu ta'ala rọ̀ anabi sallallahu alaihi wasallam sọ fún wípé ká mú àpẹẹrẹ wá nípa ìmọ̀ abẹ́ni eré jókòó pọ̀ àti ìmọ̀ abẹ́ni ibi jókòó pọ̀ kọ́ máa ta sí e ní tí mo fẹ́ sọ fún yìí kàkí ni o kà sọ ibi ilmisk wà náà fìhì alkir anabi sallallahu alayhi wa sallama ó ní ẹni tí a lè fi wé ìbàjókòó àwọn ẹni ọlọ́run àti kéèyàn máa bẹ́ni ibi jókòó kọ́ta sí e.

wà ìmà àǹtẹ̀pẹ̀tà àmìn àdúgbò tàbí kí ó ti ẹ̀ wọ́ gan kọ́ ọ̀rà nu lọ́fíńdà yẹn kọ́dà ó sì lè dìde ń bẹ̀ gan wà ìmà àǹtẹ̀jìdà mínú rí hàǹtọ̀ yìí bà àbí ọwọ́ ọ̀bà tó ti jókòó ngan kó o ti fara kín tàbí nù tí wọn náà tọ́ ń gbà sára ní lọ́fíńdà tó dáa ti ń bẹ lára rẹ̀ kọjá pé ńgbà tí wọn náà bá dìde ń bẹ òórùn dáadáa lókù tí wọn máa gbọ́ lára rẹ̀ tọ́yì ànábì fi ni bákan náà ẹnì kejì sì rèé anabi sallallahu alayhi wa sallama ó ní téèyàn bá wá náfíìl ké ẹn tó jẹ́ ń tí ń fi ẹwìrì tọ́jà lágbẹ̀dẹ̀ yìí bí yàn bá jókòó tì imma an yuhrika fiyarak anabi nù kọjá wípé ẹ̀ta parantí ń sèyí afẹ́fẹ́ kan lè gbé kèé ṣe pọ̀ nǹkan lówù bẹ́ẹ̀ kèé ṣe pọ̀ nǹkan gan olówù bẹ́ẹ̀ yọọba sì gbé ogun náà bọ́ síbi ara aṣọ èèyàn yọọba jó èèyàn lásọ kéèyàn olóńlọ rẹ̀ tímọ́tímọ́ kọ́ wa máa bọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ lé ọtí kí wọ́n wá kó àwọn èèyàn bẹ́ẹ̀ tó máa pẹ́ èmi ọ̀bá mú tí ó ẹ̀dàkùn ẹ̀fì mílẹ̀ òun ni à ẹbẹ̀ ń ta bá ń bì ìlàwá sí kí ni ò làwá kó kí wọ́n rí yàn nílé tẹ́tẹ́ kọ̀tà tẹ́tẹ́ ń tòótọ́ ṣùgbọ́n òun ló sin ọ̀rẹ́ rẹ̀ lọ ó tún lò ọ̀yà lówó gan ta ń gbowó mi padà ọ̀yà lọ ọ̀nà tó ń tọ̀ ń bá lè kó ń bẹ́ẹ̀ èèyàn náà lè kó ànàbí ni wà lára àpẹpẹ rìn èèyàn ti bá nù ara sùn èèyàn eléyìí jẹ́ nǹkan tó clear táwọn afáàsì sì kíni o tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa tó jẹ́ àmọ̀ wípé ara àwọn nǹkan tá a fi máa ń ṣe àǹfààní pẹ̀lú àwọn ẹni ọlọ́run subhanahu wa ta'ala a máa ṣàǹfààní pẹ̀lú ká máa wá ọba fún wa a máa ṣàǹfààní ká máa tẹ́tí dáadáa tí wọ́n ń sọ jáde nínú ọlọ́run wíbáyìí ànábì wíbáyìí bákan náà ànábì sallallahu alayhi wa sallam ó tún bá ní clear alamari yekeyeke min hadith abdulabil mas'ud radiyallahu ta'ala arda anna rajulan ta rasul sallam akun ka sallam sallam jo kan ya rasul allah yuri annabi madha taqulu fi rajulin ahabba qawma wa lam yahaq bihim annabi kí ló fẹ́ sọ npo ẹnìkan tó jẹ́ pé ó ní fi àwọn èyàn kan ṣùgbọ́n isi ọwọ́ rẹ̀ oda tó sí àwọn un ton ṣùgbọ́n ní fẹ́ wọn temi temi annabi wa wo ó ní un ti kú rire o fa innal mar'a ma'a man ahabba ọmọnìyàn lálìkì àmà gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ti tòótọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì jọ kún apapọ̀ lálìkì àmà olùmọ̀tò wọn lẹ́ni rí kódà Malik nínú ẹgbà wa títí ntí parama ń tọ́ pé ànábì ibi tó dáa jù náà lọ́wọ́ bó tí wọ́n jẹ́ bákanáà alintifáwò bìdù àìhìm alẹ́ sàǹfààní pẹ̀lẹ́ ni ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú kíni o pẹ̀lú àdúrà wọn ipa ẹ̀sàdúrà fún wa ìjìnlẹ̀ ìwà lẹ́rì ibi ìwà díjú àgàgàbà àṣẹríbìlú wa ṣe tá a bá wá ní alintifáwò bìdù àìsọ̀lìhìn èyí lè sàǹfààní pẹ̀lú àdúrà àwọn ẹni ọlọ́run àwọn àfààní agbọ́dọ̀ dùn bẹ́ẹ̀ pé ẹn tó fẹ́ àdúrà àwọn ẹni ọlọ́run ọgbọ́dọ̀ mẹ́ni ọlọ́run tá a allah subhanahu wa ta'ala tòótọ́ wọn ọ̀ràn wa gẹ́gẹ́ bí ó ṣe wọnà hadith annabi nígbà tí ń dá umaru ló ń padà tí ń sọ̀rọ̀ ń pa ẹ nìkan ta náà ni ọ̀nà ni ubay abdullahi ibn ubay ibn salul lórí alamẹ́ríkà tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ annabi sì ń sọ jọ́nà lọ wípé wọn ò gbé ń dìde lè àṣùkọ̀ bùtúnà rìjàl kí n máa lanú àwọn èèyàn kí n máa ti kí n tó bá wọn lò nù kìí ìpè kí ló dì inú kí ni bẹ́ẹ̀ rẹ̀ no ìntọ́ wa ń ta iná ni a ní àfi kí ni o òun ni a fi dájọ́ tí èèyàn bá tiẹ̀ wá wo nàìjíríà lénìí pẹ̀lú ọ̀rọ̀ òbí tí ń bẹ̀ ń bẹ̀ ó pinlẹ̀ difficult gan fẹ́ni tí ó pinlẹ̀ gbá wa gan kó fi àdì ọ̀kan rẹ̀ pamọ́ nítorí wípé kéèyàn ó wulẹ̀ parọ́ tó jí ó di tó lọ ń fún ànábì ìlàwọ̀ èèyàn fi ń jẹun lónìí ìníyàn sì fi ń gbé wọn sókè onídìí kó wulẹ̀ fi rẹ̀ pamọ́ mò ń wo kinní kan lórí iṣẹ́ ti ọmọ kan láìpẹ́ tí etí pé ọ̀sẹ̀ bàbá yẹn nílùú ńlá kan nínú ilẹ̀ Yorùbá yìí náà ni ìlú yẹn wà láti máa lọ sí ọ̀nà bí Ọ̀yọ́ sókè lọ́hùn láti palẹ̀pẹ̀ láwọn Haúsá bàbá yìí téèyàn bá rí èèyàn mọ̀ pé ẹni tí ọ jẹ́ pé ń kọ yẹ kó kù kọ́ máa ṣe ni kó lékún ní ọ̀pọ̀lọpọ̀ istigfar sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọjọ́ rẹ̀ àtẹ́wì ń pè ṣéwù ó kó sọ̀rọ̀ ń bá rọ́wà sí ọwá ní à tó ń bá gbọ́tẹ́ nìkan bá pèrè ẹ̀ lẹ́ni ọlọ́run lójú ò mọ́ bú ẹ̀rìn nítorí wípé àwa tá a jẹ́ ni ọlọ́run gan tá a bá ní ká fi gbogbo ẹnu máa sọ bá a ṣe rí láàrin àwa àtọlọ́run kéèké wa ni mélòó nú wọn rí mélòó nú wọn rí lórí sí olóore ṣe iṣẹ́ olóore ọlọ́kan bá ṣe náà gbogbo ayé ò ti gbọ́ èmi ọgọ́rùn-ún méje èèyàn ni wọn máa ń rán mẹ́kà lọ́dọọdún mo sọ fún ẹ èyí tó bẹ sọnù wọn tó pé mi mọ́rọ̀ odò orí ibú nù ṣé èyí ẹrẹ ní màá síra ọgọ́rùn méje ẹni tẹ́ ń wò wallahi bí ẹ̀sẹ̀ wò screen orí fóònù aṣọ rẹ ti gbó èèyàn seven hundred Ah lọ mẹ́kà lọ́dọọdún ó ti sọ fún àwọn seven hundred kọ̀ọ̀kan lọ́dọọdún pé ìjọ ọba jẹ́wọ́ pé ṣéwù báyìí lọ́rọ̀ ọ lọ ágàn fi ń ṣe adíyá fọlọ́run níbi tọ́tọ́ sànú wadé sẹ́ńgbà bá ń ṣe à ń ṣiṣẹ́ kí ni a pè é àkówó kànjọ tó ṣe ìṣọ̀bà tó jù ní òsì ẹ̀tún kéré ọba ní ìrìnwó gan lẹ́tìrìn gan lójú ọ̀nà ọlọ́run tẹ́lẹ̀ àwa ìwọ́n mú àrìn títí tí mo fi kọjá ń bi àlìjẹ́nà tí ziyadi ọmọ adikọ́ àlìjẹ́nà yìí dákọ̀ ọ̀bàdàn àbàdà àtàrọ̀ èkó wọn ò lè kọ́lé mẹ́ta tí ń bẹnu àlìjẹ̀nà wọ́n mú mi kọjá àlìjẹ̀nà yìí ebó wọ pé mo dé padà ogójì ọjọ́ ni n fi jẹun ọ̀wọ́ òórùn àlìjẹ̀nà tí mo bọ́ sí mi mo yó ni tọ̀sán tó rú mọ́ sáà ń ni ìmú ìjẹ́ fógójì ọjọ́ ebá wà ire à ń wí tá à ń wí sẹ́ẹ̀mà wípé ọ̀rọ̀ nàìjíríà débi kọ́sẹ̀dẹ̀ a máa o ẹ wo àwọn obìnrin tìkẹ̀tìkẹ̀ ẹ wo àwọn ọmọ wẹrẹ tìkẹ̀tìkẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wípé ayé díjú fóun tí ò sí ẹnìkan tó lè náwó òkè wípé tóun bá ń sẹ̀mí lọ́wọ́ òun ò ní níbi tóun ti máa banújẹ́ anabi sallallahu alaihi wasallam ta ni ẹni tọ́nà wọn bá nífẹ̀ẹ́ tó naam sí Allah subhanahu wa ta'ala kìí palẹ́kún naam mélòó lọ́gbẹ̀yìn rẹ̀ ní gbogbo ọmọ rẹ̀ salawatullahi wa sallam alayhi àtúnṣe àwọn nǹkan tí a rà sáà ń fi hàn ní sọ̀rọ̀ sálám tàbí tí fi ń bá a lò níbà lò pé ọ̀rẹ́ mi kúkú ni ọ́ àlìjẹ́nà ìbí ti sàdéhùn rẹ̀ ìwọ́n ìsọpọ̀ ọ̀wọ̀ gbogbo bí n bá ṣe lè ṣe náà náà ní í ṣe sí ọ iná sì ni ti gbogbo wa náà jogún lára nàbì sallallahu alayhi wa sallam alintifaw bidu'ahim kayfa nantafi'u bidu'a'i salihin ija alladhi falay la'alli yasukun lama jaa fi sahihayn min hadithi min qissati uwais ibn amir al-qarni bi fatira turmise gambe al onko alqorani onlele hada jaa min abdad alyaman kama qad akhbar sa sallam ashabahu biqudumi hada arrajul min ali alyaman bayda annahu kana yaskunu fi kufa qabla an laqiyahu umar bin alkhattab radiyallahu ta'ala anhu warda lakinna asla hada arrajul min yaman entan peni uwais alqorani enni olonni annabi sa sallam wa ansa sotale fa wa sahaba wí pé tẹ́ bá tin rí àwọn èyàn tin láti yamani ẹni bí wọn wọn máa gbé táwọn bá ti ń wá tẹ́ ń bá ń bí wọn ẹni tẹ́ ẹ bá bí ràn rẹ̀ tó bẹ́ẹ̀ fìràn rẹ̀ tì sí ọ̀dọ̀ àwọn alikọ́rọ́nù ẹ tó sì ń jẹ́ wáyísù ibnu amir ẹni ọba bá nù yín kọ́ bẹ̀ pé kọ́ sàdúrà fún un kọ́ tọrọ àforíjì fún un nítorí pé èèyàn kẹni tó jẹ́ wípé ọ̀dọ̀ ọlọ́run nípa ìràyésá ọ̀dọ̀ ọlọ́run nípa ìmọ̀ tọ́jú ìyá rẹ̀ kọ́dà ààrẹ kan ṣe tọ lọ́n subhanahu wa ta'ala lórí ààrẹ yẹn ọlọ́run sì máa rẹ̀ yẹn lọ déédéé ààyè díríàmù kan alọ́sàtàlá wa bá sẹ́kù síbi ààrẹ hàn só lọ sọ fọ́lọ́run pé bá ń fi bí ilẹ̀ tí ń bá ti ń rí ń máa rántí gbogbo àsìkò ààrẹ ń bó ní ẹsẹ̀ ń bára sàtàrà lò torí pé à ń bọ̀ lórí ọ̀rọ̀ in tó gbé adébẹ̀ ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ àwọn tí a sàn sọ pé wọ́n wà lìjánná láì ní ṣe ṣèrúṣẹ́ àwọn padà àwọn èèyàn wá wọn wá ń kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ tó fi di àsìkò Umar Umar sàn béèrè títí tí Umar fi gẹ́ẹ̀tì ẹ̀ ni kọ́dà ọkùnrin ìrọ́fẹ́fíà ọwọ́ àlàáhàtì bàdà bàdà fíhì kódà nígbàtà yàn fẹ́ fi máa hàn àwọn èèyàn rẹ̀ ò sì mà wọ́n mà níbi tó ṣèdè wàkánà kọ̀lílà lìmọ̀tà gbogbo tí wọ́n máa sábà máa ń bá nù léèyàn kò sí nù lé wẹ́ẹ̀sì ọgbàrà ìpamọ́ kódà tó bá wọ sọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ báyìí aṣọ ti lè ya bàtà lè má jọ wọ́n sa ọwọ́ yẹn tí wọ́n bá fi ń ṣe gan ó ń fìyẹn bo ara rẹ̀ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ wọn máa fi ṣe ń gba lọ́pọ̀lọpọ̀ gbà ẹnì kan wọn ni wẹ́ẹ̀sì sí àtọ́bà yìí tí wọ́n pírẹ́sẹ̀ntì gbogbo mùsùlùmí tọ́ ọ ẹn tẹ́ pé kọ̀lí ìdàlìmọ̀ta ọ̀dẹ̀ ìsìláṣàwù bí àwọn máa bí ṣe ẹ̀yẹ́ ni kò nítumọ̀ láàrin wa nǹkan ah umaru ni kò burú ó yé mi umaru ni sẹ́wọ̀ ni uwais olóòní umaru wa bẹ́ pé kọ́ bẹ́ lọ́n fún kò fẹ́ dáhùn ọ̀sán gbére pamọ́ umaru wa ni wa uwais jẹ́ njẹ́wọ́ fún ọ anabi sọlọ asam lọ́sọ̀báyì lọ́sọ̀báyì lọ́sọ̀báyì lọ́sọ̀báyì kọ́dà oníyàbáyì oníbẹ̀ẹ́ni nǹkan Allah subhanahu wa ta'ala Uwaisu wá síkìnì ọ̀tọ̀rọ̀ àforíjì fún Umar bin Khattab àwọn èèyàn tí wọ́n jẹ́ ní bí máa ń gbọ́ síbi eléyìí pèsè bí sàbẹ̀ tẹ́ máa ń pẹ́kẹ́ gẹ̀gẹ̀nu pé sàbẹ̀ ló lóore ebi tàbí kan tí ó tó sàbẹ̀ ṣebí ìlànà bíi pé kọ́ àdúrà fún jàmáà Allah subhanahu wa ta'ala ọba ìmàní in wù ní máa ṣe anábì ti jí ó yé wa wípé gbogbo wọn tí wọ́n jẹ́ wọn pátá gbogbo wọn pátá ẹ alẹ́ ẹ lè tó wọn níwájú ọlọ́run ṣùgbọ́n alẹ́ rẹ̀ ń tó ṣèbàdà jù wọn lọ́nu yìí ń bẹ́ẹ̀ nù sàhábà tí ọmọ Kùránì ìka ń sì ń bẹ́ẹ̀ nù ọtọ́ Kùránì orí ń bẹ́ẹ̀ nù sàhábà tí èjì lóru rárá tí èyí rántí àkẹ́kẹ́ lóru àsọ́tìkọ́ náà nọ́mùtà bá pè náà ní òjì kèé yanáfílà lóru ẹn tó bá sì lè fi gbogbo òru ẹ̀yanáfílà nù wa kò tó ń tọ̀ nù sàhábà nbẹnu àsọ́rọ̀ àti òlò lọ bèlè pé yóò sì sá nbẹnu àti òyọ zaka nísì nbẹnu àti yọ pé àìní ni òjò ṣekí ni òjò yọ zaka nbẹnu àwọn sọ̀hábà tọ̀jẹ́ wípé kò rówó fẹ́ sọ pé ẹni tí ó da dùnú yín ẹni tí ó bá wípé Allah subhanahu ti ṣe nǹkan kan fún àwọn sọ̀hábà yìí òun náà ni tí ànábì ń wípé tí ẹnì kọ̀ọ̀kan nù wàláwó anna ahadakum anfaqa mithla da'abin mithla uhudin dhahaban tẹ́nìkan náà yín bá lè fi irú tó tókè wúdù tó fi lè súnmọ́ Allah subhanahu wa ta'ala ní sàrà tó tó wá jẹ́ góòdì kọ́dà máa bàlágọ̀ mudda ahadin wàlá nasifahu tí irú wọn bá fi múdù kọ́dà kọ̀ jẹ́ ráìsì kọ́dà kọ̀ jẹ́ gàrí ó fi ṣe sàrà síwájú ọlọ́pàá sọ̀rọ̀ tààlà lè tó ń tiẹ́ sẹ́wọ̀n wala nasifahu bákan náà ó tiẹ̀ tó jẹ́ ìlàjì mudu lárúbáwá ìntọ́bajẹ́ nísù wọ́n máa ń pè nasifu <clears throat> wọ́n ní látòrí nǹkan mẹ́sàn-án ìntọ́bajẹ́ mẹ́sàn-án ìdá mẹ́sàn-án nínú nǹkan tí wọ́n bá dá nǹkan sọ́nà mẹ́sàn ìdá kan ń bẹ wọ́n máa ń pè ní tusuru labatu le pèlè tasiru sumunu thaminu suburu sabiru surusu sadi sadisu khumsu khomisu bákanáà rúbúrù rọ̀bíù fúlùsù wọn wà ní sàlíìsù fún fúlùsù nínú èdè lárọ́wá ẹyọ ẹ̀ǹtẹ́ wá ní fúlùsù òun náà ni nàṣífù tó ń jẹ́ nǹkan tí wọ́n bá pè nǹkan méjì ìdá ń tẹ́ wá padà síbi tá sam sálàyé fún ẹ̀ ìyìn tí ń sọ ni pé tẹ́nìkan nù yín lápẹ̀rẹ̀ gan kí gbogbo mọ́sáàsì ọ̀jẹ́ góòdì kéèyàn wá padà wàá tà kọ́ wá jẹ́ five trillion kọ́ wá ní wípé òun fẹ́ máa há fáwọn mùsùlùmí ní kọ̀ọ̀kan ní wọ́n fáwọn èèyàn ní wọ́n wá mílíọ̀n wọ́n wá mílíọ̀n wọ́n wá mílíọ̀n wọ́n wá nàtán wọ́n wá ń ba akọ̀lọ́ dálẹ̀ síwájú ọlọ́run ọba sàbẹ̀ kan wá dé wọ́n wá gbá gbolo gàrí méjìdè wọ́n wá dà sórí tray wọ́n wá ní tèmi náà ní ní òsíwájú ọlọ́run ṣùgbọ́n kálukú ẹ sátó ẹ̀ ò anabi ni wọ́n fún ju ti ẹni àkọ́kọ́ náà wọ́n fun lọ kí náà ni nǹkan tọ́fà tó jẹ́ orí bẹ́ẹ̀ ó ní wípé à ń pè nǹkan kan ní ajiru suhba ẹ̀sán pé ẹ̀yìn ni mo dá bá nàbí lò ẹnì kọ́kọ́ ọmọ déédéé bí kọ́dùrú sí rí gbogbo ohun tí àṣà gbẹ́dẹ́ ń kìámà tí ọmọ ti ń gbé ajiru suhba yẹn gbogbo tó ń tọ̀ orí ọ̀sẹ̀ nùbàdà gbogbo tó rí ọjẹ́ nítorí wípé n tí a ṣe é lẹ̀ tọ́lọ̀ ń fi sábàbí dáadáa ilógo ire ti àyìn lónìí kí Allah subhana wa ta'ala kọ́ba ní lẹ́kùn kẹ́ wọn ìnífẹ̀ẹ́ wọn àpẹẹrẹ dáadáa ni fún yàn àpẹẹrẹ oríire ni ìdán absalom wa sàlàyé lẹ́yìn fún wa láàrin hadithi kísọ̀ wáyìsù yìí ajé àmọ̀ wípé ta wá lẹni ọlọ́m subhanahu wa ta'ala bákan náà ìsìsọ́pẹ́kẹ́ni ọlọ́m kọ́sàdúà fún ni àárí ẹ̀rí fún ni kèé ṣe nǹkan téèyàn wà dáde ọkàn wípé tí n bá ṣàdúrà fúnra mi kò lè gbà ẹni tó lè ṣàdúrà fún mi tádùrà mi ò fi gbà rí la ṣàdúrà fún wa torí wípé à ń rí à lápẹẹrẹ èèyàn rí ẹnìkan tó yẹ pa ah, kèé sábà mọ́sálá ìgbà àwẹ̀ monday and thursday èyí sì rí pọ́ùn yẹn gbà ń tó ah, òtútù fẹ́lẹ́ ìjú mi lọ nínú bàdọ́ ọlọ́run ọba ọwọ́ àti lẹ́lẹ́ bàtún tọ́n fẹ́ sínú ah, ẹ̀dàkùn èmi náà ní àwọn alámìríkà wájú ọ̀sọ̀báhùn fàdílẹ̀ ilhamd ìyẹn kan tó yàn náfìlà ní wọ́n ń sàdúrà lọ́fà tó parí o níbi àdúrà yìí kìí ṣe pé ń tí èèyàn ó wà jẹ́ pé wọ́n ó pẹ́ ní kan bẹ́ńbì kan ọ wá tẹ business card àwọn ìwà ń gbà ń kọ̀ọ̀kan wá ń wọlé ní kọ̀ọ̀kan ṣé bàbá ti sàdúrà fún akọ́dà wọn lọ́nà àwọn ọ̀bọ̀ sàdúrà fún ẹnìkan lónìí ah, àwọn dáná sí ìpín fẹ́ increase owó tá a fi ń wọlé ah, àmọ́ káti ẹ̀pẹ́ fẹ́ fi kún owó ni ó ti ẹ̀ pé a wọ́n sá lọ́nà ní àwọn ọmọ ṣèkí ni o kọ́ ọmọ sọ̀rọ̀ èmi ò sì nọ́ọ̀sì ìsìlámù ń ta fẹ́ gbọ́yé nu ní paríparí bákan náà àwọn tí wọ́n á jẹ́ ni ọlọ́run tí wọ́n máa ń sẹ̀mẹ̀ tí Allah subhanahu wa ta'ala a tún lè ṣe àǹfààní pẹ̀lú kíni o pẹ̀lú ìrùpọ̀ mọ́ wọn gbogbo ẹ̀ náà yẹ̀dúrò haúlà mọ̀jálà sátì awliya subhanahu wa ta'ala wa asiyai kí ni ẹ̀rí wa lórí eléyìí ọwọ́n náà hadith Abi Hurairah wal hadith mọ̀kọ́rọ̀dọ̀ fi sahihayn wa fi ghayrihima hafsan sọ pé inna lillahi ọjọ́ tìlọ màmá gé rìwáyà yẹn torógùn inna lillahi malaikatan sayyara Allah subhanahu wa ta'ala ó ní àmàlàíkà kan nínú ẹgbà wa mi inna lillahi malaikatan fadla inú ẹgbà wa mi fúdọ̀lá inú ẹgbà wa mi fúdùlùn inú ẹgbà wa mi fúdùlùn inú ẹgbà wa mi fúdùlùn ọ̀nà márùn-ún ni ìwáyà ìgbàwà Allah subhanahu wa ta'ala ní àwọn màlàíkà kan àwọn tó yàtọ̀ sáà tí ń kọsẹ̀ ẹ̀yìn lẹ̀ iṣẹ́ kan ló gbé fáwọn lọ́tọ̀ wọn ò dá sí nǹkan mi jù sẹ́ ń lọ sàyàrọ̀ ọlọ́run wá sí wọn ní alárìnká ẹ sá máa rìn káàkiri orílẹ̀ kí ni tí a máa ṣe yaltamisuna ahla dhikri àwọn tí a bá ń sẹ̀ràn tí ọlọ́run ọba nìkan ìní à àwọn ọmọ tí a máa ń wá káàkiri ẹnìkan yẹn náà fi làmàṣálásí ń bí wọ́n ti lọ́wọ́ Qur'an àwọn kan sí subhanallah walhamdulilayi wàlá ilàlá wàlá akbar wọn mọ wá wà nǹkan kí tí wọn bá ti wá dé ibi tí wọn bá wà ansa ni wọn wà jókòó pẹ̀lú wọn fayahufunahum bi ajnihatihim ma bayna sama idunia ila sama idunia wọn wà mú ìyẹ́ wọn tí wọn bá jókòó tán wọn fi kóra wọn lọ wọn wà ná ìyẹ́ wọn òkè ìyẹ́ wọn sì máa kan sámà lé ayé yóò wà dàgbà tí wọn fẹ́ ń sin àwọn èèyàn wọn sì bá wọn wọn mọ wá wo ohun wọn ń ṣe wọn mọ ohun tí wọn ń ṣe tí wọn bá wá ṣe táwọn ń tọ̀hún sí ogun tẹ́tẹ́ tí wọ́n lọ àwọn màlàíkà àwọn ọmọ wa lọ sí sánmà alọ́sọ̀rọ̀ ọmọ wa bí wọ́n léèrè padà wípé ànábì ni ẹni tọ́jọ́ pé wọ́n wà alambihim ó ti mọ gbogbo nǹkan tí wọ́n bá bọ̀ kayfa taraktum ibadi bóò lẹ́sẹ̀ fáwọn ẹrú ìlera wọn bá lẹ̀ wọn a ààrẹ màkàlẹ́ ni o àwọn kan táwà rí wọ́n sàrántì rẹ ni o yahmadunak yusabbihunak yukabbirunak ní wáyà mi yumajidunak ní wáyà mi yu'azzimunak bí wọ́n ṣe ń sàfọ̀mọ́ fún ọ bẹ́ẹ̀ ni wọ́n ń gbé ọ́nlá ọba tó tóbi màníyà o bẹ́ẹ̀ ni wọ́n ń pẹ̀lú gbogbo àwọn ẹ̀yìn tí ìwọ ọba fi rán si sàṣẹ́là sí wa. a sọ wípé alẹ́ra àwọn ọdún ṣé wọ́n rí èmi ọlọ́run ọba ni "Ah, wọ́n ní wọn ò rí ọ wọn ò rí ọ ìbẹ̀rù rẹ náà ni n tó wa ma àmàlẹ́kà pé tí mi ń ṣé wọ́n kaka nǹkan kan tí wọ́n bí mi alyasaluna alyasaluni shay'an ṣé wan bimi mi kaka ah wọ́n wan biyo bí kaka o yasalunaka jannatak wọ́n ní àsáfẹ́ wà aljanna rẹ da jẹ́ wà aljanna jẹ́ wà aljanna ni tí ń bòrè lẹ́nu wọn ọ̀sán máa bẹ̀ mẹ́lẹ́ka pé ṣé wọ́n rà aljanna ni wọ́n ò rí o ọ̀sán tí wọ́n wá rí ni ah àwọn mọ̀lẹ́kọ́ ọ̀dà wípé kọ́dà lakanu aṣẹ́dà hirsan wọ́n tún jẹ́ ẹni tí ó dúkòkòrò rẹ̀ ó tún jù bá ń lọ ní àlékún ìsúnmọ́wà Allah subhanahu wa ta'ala kódà wà aṣẹ́dà rọ́gọ́bà kódà ìmá sàgbìyèlé àti wọ̀ nǹkan látẹ̀mí wọn sálìjẹ́ náà yẹn yóò tún pọ̀ sí hausa ń sọ́bà alọ́ máa bí wọ́n wípé wàhálì yẹ̀sẹ̀dúrà ní ṣe ṣé wọ́n tún ní nǹkan tí wọ́n ń fẹ́ kẹ́mi ọlọ́wọ́ sọ wọn bẹ́ẹ̀ nínú wáyà mi alìyẹ̀tà àwàdúnà mìṣẹ́yí sí wọ́n wá kankan pé ọlọ́run sọ àmì gara ni naam yàtà àwàdúnà min narik wọn ò na wọn náà wọ́n lọ́wọ́ bá wo ọsàn sí rí náà mi ni wọn ò rí náà rẹ̀ àlùsàn máa bẹ̀kọ̀ tí bá ní kọ́ ó tún lékún ní ìpayà sí ó tún lékún pé a méjì á sẹ̀rù ka inú náà o ni ń sì wà sọ wípé àwọn ẹni nínú mo ti gbà ń fi asáré jẹ̀ náà ń fún ìkan wà dáhùn náà màlẹ́kà asan sọ́bà wípé fakọ́ọ̀lá mẹ́lẹ́kọ̀ọ́ni màlẹ́kà kan wá dáhùn wípé ya Rabb ìrọ̀lọ́wọ́ bá mi o inna fulanan khatta'an inú ráyà mi inna fulanan khatta'an èmọ̀kan mẹ̀sẹ̀rẹ̀ tí èmi fẹ́ sọ o láàrin àwọn èèyàn ẹnìkan mà ń bẹ̀tọ̀ wá bẹ̀ ńgbà tí a ń sin lọ òǹkà jókòó inú ráyà mi marrabin òǹkà ń kọjá lọ ni ní ruwaya mi jẹ́ àlè hajjati ọ̀tọ̀ ní tó gbé wá sí masalasi yẹn lápẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní tó gbé wá sáàyè kèése báwọn èèyàn gan ni ìtòrò inú ruwaya mi kọ́dà ó ń tọ̀ ọ̀jọ̀rú àwọn èèyàn kọ̀tọ́ án fọ̀sán dẹ́sẹ̀ fòun dẹ́sẹ̀ ẹ̀dá ni kèése èèyàn dáadáa ṣùgbọ́n ó sọ ah, àwọn ilé ojú kò ń kàn wọ́n pé ah, lọ́lọ́run sì rọ dáadáa fáwọn kan láyé ah, mo ti ráyè gbogbo eléyìí àṣẹ ó gbé wọn náà rìn tí mo wá sí ló jẹ́ nǹkan sẹ̀bá ń tẹ́ ń ṣe yìí ah, ẹ jókòó ẹ̀ obìnrin tó ṣe jókòó bóòlù ẹ̀sẹ̀ òṣè máa rú ẹ̀mẹ́ àà ah, ah, tí mo lè subhanallah ntọ́ka gbóhùn wa nù kọ́dà kò rí ń ń ṣe ẹni náà ọwọ́ pé ó ti ẹ̀sùn mọ́tò síbi tí wọ́n ti ń sẹ̀rẹ̀ tí èmi Allah subhanahu wa ta'ala hàn mo sì tún fẹ́ ìmọ̀lẹ́ká yìí jẹ́rìí pé mo ti forí jìn náà jàmáà ẹ̀ mẹ́jọ wọn fàdífì ìgbà wa kìí ṣe wúrìdì o kìí ṣe kí ni o torí tó bá jẹ́ wúrìdì ni sí ànábì ọ̀wà ní í ṣe oníṣì ń túmọ̀ fún wa sẹ́nìkan ni ọ̀wà wọlé yín ànábì yọ̀ọ̀wà ṣẹ̀ṣẹ̀ túmọ̀ ní tí ànábì ń fún wa ní ìsìn iná sàbí ọ̀wà ní gbọ́yé ẹran tó wà ní gbọ́yé wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gbọ́yé ní ìyàlẹ̀ ta ní ìsìn naam sálábọ̀ sẹ́ni ànábì kò tí ẹ̀ jọra wọn torí tá a bá fẹ́ taná gbogbo nǹkan sam sì sọ ń bẹ̀ ntọ́ sọ ń bẹ̀ ntọ́ clear ni ntọ́ sọ kìíní ntọ́ sọ ń bẹ̀ ntọ́ clear ni ntí sẹ́sì ń sẹ́ńbi eléyìí ọ̀yàtọ̀ ntọ́ wípé kọ́dà wọ́n tẹ̀sọ̀ funfun wájú ǹjẹ́ ànábì tiẹ̀ wípé wọ́n parapọ̀ wà máa ṣe nǹkan tìlìkọ̀ iyan ǹjẹ́ ànàbí sọ̀rọ̀ àwọn láti inú ẹ̀mí wọn wá pé wọ́n máa máa parapọ̀ wá ṣe nǹkan tí ànàbí bá ń sọ pé nǹkan báyìí wọ́n máa ṣẹlẹ̀ lórílẹ̀ tí èsì ìsì àyè kọ̀ọ̀kan ni ó ti máa ṣẹlẹ̀ tí wọ́n bá wá fẹ́ àti ẹ̀ ń ṣe plural àwọn ò máa Naam ṣé bí ogun ẹ ti ń ṣe lórílẹ̀ ní ẹsẹ̀ kí ni o ní akó papọ̀ ẹ ń jókòó ń bẹ́ ní ìdí ìṣẹ̀lẹ̀ tí aláṣọ jumaa bá kọ́bìlà jumaa bá nǹkan kẹgbà o ààrẹ nìkan bí ààrẹ nìkan bẹ́ẹ̀ ààrẹ nìkan lọ́n tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọn papọ̀ kí ni tí wọ́n ṣe kí ni o tí wọ́n sọ ń pa wọn abáàrẹ ti ń ṣerú gbà tí wọ́n pẹ́ méjì mẹ́ta mẹ́rin níbìkan láì jẹ́ wípé wọ́n ṣàdéhùn à ń bọ̀ wá sí báyìí fúnra wa kọ́dà àwọn àfa wọ́n clear rẹ̀ dáadáa tó sì jòyè wa wípé gbogbo bíi tí àwọn tí wọ́n ń da ẹ̀sìn irú tí wọ́n fẹ́ ságọ sí wàláyà ànábì jíṣẹ́ yéké yéké yéké tí sẹ́yìn tí ó sèké ni o tí ó dàrú láti bí síbẹ̀ yẹn sọ̀rọ̀ wàá tulẹ̀ wàsálà mari ọ̀nà tá a fi lè ṣàǹfààní rè lọ́dọ̀ ẹ̀ ń tọ́ba jẹ́ ni ọlọ́run tá a sì ti dáàmà náà lẹ́ni ọlọ́run nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ntí ọ̀sọ́nù ìlọ̀pọ̀lọpọ̀ ń wá kí ẹni tí bá sì ti ń wá ntí ọ̀sọ́nù káàkiri wàhálà àti ìfòòró lókù tí ó fi máa lo ìsẹ̀mí jàmáà ẹ má jẹ́ kí adadi ọ̀kan kan sẹ́nìkan tọ́wọ́ jẹ́ pé àárírù nǹkan pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallama tí àwọn èèyàn sì wà gbà pé ẹni yìí ni ní ìparí pátápátá ọ̀kan nù àwọn amáṣẹ́wò kọ́dà nílẹ̀ haúsá wa yìí ní ti ń sàlàyé pé àìrìnà àwọn èèyàn pé wọ́n ti fọ́jú ẹni tí wọn bá sì ti lágbáyà rẹ tí wọn bàbá Shehu Ibrahim kò ní wálé jẹnà ma ẹ ọràn ibi nti ọrọ yìí tó ṣe dé ayé takora wa o bó ṣe kọdírí àlọba ń ṣe máa ṣe bó ṣe tìjàní se ń ṣe máa ṣe bó ṣe Ibrahim ọ bó ṣe ṣàdìlíyà bó ṣe kíní kan òkúba sásùn lára àwọn tí ò lè jẹ́ kí àwọn fojú ọ̀nà ilẹ̀ nítorí pé ojú ọ̀nà táwọn èèyàn ti tọ̀ tí fi ju àwọn ànábì ọlọ́run ni ojú ọ̀nà táwọn ti tọ̀ tí wọ́n fi sẹ́gbẹ́ àmàlẹ̀ ìkàmà àwọn tá à ń bá yín sọ̀rọ̀ yìí náà hmm, a sọ wípé a ti di wòlíì inú bí àwọn tí wọ́n jẹ́ àlìjànà wípé àà sára wa kọ́ ẹ̀kẹ́ ẹ jẹ́ ńlá mo di èèyàn abara àlìjànà wòlíì ojú ẹsẹ̀ ńlá àwọn màlẹ́kà tó ń bínú wípé àà sára wa kọ́ ẹ̀kọ́ jẹ́ ó ní mo di abara wòlíì àlìjẹ̀nù màlẹ́kà ọlọ́lọ́mba yarí ń sánmà ó ń bolo wá lera jẹ́mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tí ó ń bá yàn nú ni o ní bolo wá lera rẹ̀ máa ń gbà náà ó ní àjẹ́ pé mi ń wọ ìwọ lèmi ìnínú ọlọ́run tó yọ ọlọ́run náà lẹ̀ No ẹwọ́ ibi tí wọ́n parí àlàmárì sí jàmáà àyìn tá à ń kíyèsí tá à ń sọ fúnra wa yìí ó náà rè nítorí wípé n tí a ń fojú àwọn èèyàn rí kèèsí kékeré ní n tí a wá fi stampu àlàmárì ìtàn pátápátá láti fi ṣàfihàn wípé àwọn ṣéwì tí ànábì ọlọ́run ò lè ṣe wọ́n ti ń ṣe kódà ìntagbára màlẹ́kà ọ̀ka ó ti ka lọ́dọ̀ àwọn èèyàn yìí sẹ́rù àti àwọn arìnrìn ilẹ̀ wà já wọn ìsìn ilẹ̀ wà já wọn lẹ́yìn wọn ẹnìkan ọmọ rẹ̀ sáláìsì ó sì jẹ́ mùrídì ṣéwù abdulkadir irọ́ burúkú nípa o ọmọ kan tó sì bì náà nìyẹn ó sì ti dàgbà débi pé kò lè bí mama ẹni ìwà sunkún wá sílé ṣéwù abdulkadir kí wọ́n tó sin ọmọ wọn wọ́n má ti sin tẹ̀mítẹ̀mẹ̀ ló ń fi ń tẹ̀lé ṣéwù àfi tó bá jẹ́ wípé ṣéwù ọ̀bà ṣéwù mà a jẹ́ pé irọ́ ni tí wọ́n gbé lọ ó jí ọmọ yí padà fóun ń lòdì lè ṣéwù kó kẹjú orúkọ kí lá ń pọ́ lẹ́kọ́ séyìn wà ní ń pọ́ lẹ́kọ́ ọ̀yá jókòó lẹ́m̀bí ó sì lé padà lé ọmọ ìwọ̀n yóò jìrá ìpẹ́ so bí sẹ́wù ṣe máa sọ sọ́rọ̀ nù ní àbá ń wá ikú káàkiri nígbà wọn fọ gbogbo orílẹ̀ tán pátá wọn ni gbogbo orílẹ̀ ń ò rí ikú ó ń sẹ ẹbí ní ẹsẹ̀ rẹ̀ ó ti yá wọn bọ́ sí sánmà ilé ayé ń bì wọn kẹlẹ̀ kan sánmà ojú ẹsẹ̀ náà mẹ́lẹ́kà sàrẹ́ sígbà sí òsì tí a rí ewu lọ́sàn oṣù abdulkadir ẹ̀ one time yìí pé n tí mo bá wà ní kẹ́ ẹ̀ dá mi lóhùn ṣé ẹ̀ bá ń rí malakule malika kú ní à ọkọ̀ jáǹbì láìpẹ́ o ti bọ́ sọ́mọ ilé ẹ̀kejì à wọ́n ní kò burú ó tún fo wọ́n ti ṣe sọ́mọ ilé ẹ̀kejì wọ́n tún sọ bá ń nà fún títí títí títí tí wọ́n fi á dé sọ́mọ ilé ẹ̀kejì láàrin ibi tí ó ti máa wá lọ ọ̀dọ̀ ọlọ́run láti jíṣẹ́ pé àwọn nígbò tí ń bọ̀ oníṣẹ́ ah, tọ́lọ̀ ọ̀ràn ni pé kó ti ẹ̀jẹ̀ kó wọn máa fún lésì kójú òun jíṣẹ́ náà fún ọlọ́run bá àá ah, kó o jíṣẹ́ fún ta ni bá a ní ọ yọ́nsẹ́ gan sí kò ti yọ́nsẹ́ ọ̀dà ah, kí ni tẹ́ ẹ fẹ́ gbígbà nípa nínú àwọn si ẹ̀mí kan gbà o ẹ̀mí báyìí báyìí báyìí tó gbà mọ́lákùlì mọ́wù ti wá dáhùn wípé ṣé bọ́lọ̀ ń lọ́rán tọ́ba ní ká lọ fẹ̀mí ìsì á fi padà ṣùgbọ́n ò lè wá padà sẹ́nà ẹ̀bùrú tèmi ní ẹ̀yìn ibi tínú ti bí ṣé òun wọ́n sá kó ìgbàjúbò ikú ní a bá já àpò ẹ̀mí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbà ìbínú ti tẹ̀ ń bẹ lára tiẹ̀ kò jẹ́ wọ́n máa yọ ẹ̀mí tọ́mọ mùrídìí wọn àwọn káyọ̀sá dẹnu àpò kọlẹ̀ gbogbo ẹ̀mí bá bọ́lẹ̀ ẹlòmíì tó ti kú látara ọjọ́ náà tí wọ́n ti gbẹ́ sáré tán ó jí lójú ẹsẹ̀ wọ́n ń wẹ̀ mí lọ olójí ẹlòmíì sáré ní í ṣe pù pù pù tí ó gbé sàtún jí padà mùrídìí náà ti jí so bí ṣéhùn ṣe pé ọ̀dà kò burú ẹ̀ wá jẹ́ àjọ padà sọ́dọ̀ ọlọ́run pẹ́ẹ́lẹ̀ lọ́wọ́ àti ẹ̀nẹ́jọ́ máa yanjú yẹn nígbà tí ọba nídìí mi títọ́ kílà ṣe tàà sí lọ́dọ̀ ṣéhùn sá padà sí ilé ní tiẹ̀ ó ní tọ́ padà ń ṣẹlẹ̀ ń sánmà ṣéhùn nìkan náà nìtún rí ni ikú bá bẹ̀rẹ̀ ẹkún burúkú yìí lọ́lọ́run bá ní a ah, ilé wo ni wú ń mi mo lákùnrin pé èmi ni ó rí ohun ti burú òun ní ọ̀nà kí ló dé báyìí para tọ́lọ̀ wọn dáhùn wípé sórí wípé ọ̀gbọ́n sórí pé ọ̀sọ́tì rásán ọ̀rọ̀ yìí àwọn èèyàn tá a ti kílòsì oúnjẹ wọn á jẹ́ àmú wọn sánmà nígbà tọ́rọ̀ ẹ̀mí ni ọmọ mùrídìí ẹ̀ kó o sì fún lẹ́mí kan yẹn wá wá dúdú gbogbo tá a rí báyìí pẹ̀lú agídí ńlọ bá a lò kí ló fẹ́ gbà tí gbà náà sọ́sọ́rí sọ́sọ́rí bí ọbọ̀rọ̀ nígbà tí ó jí padà nísìnyí àtúnṣẹ́sẹ̀ máa wọn oúnjẹ míì fún omi míì fún nǹkan afẹ́fẹ́ tí wọ́n fẹ̀ nú kókó bá sáásù tààrẹ ti límìtì ẹ̀ jẹ̀mọ́ wallahi àwọn èèyàn gidi tí wọ́n bẹ́ tí wọ́n fò òkè bí ẹni tó gba abẹ́rẹ́ àgùntàn ìdán jẹ̀mọ́ ẹjẹ́ àkè sára naam ẹ dákun ìbéèrè méjì náà tí ń gbádùn nílùú yìí tó ọwọ́ ọ̀gbàdó òtànà nìkan kọ́dọ̀ kọba ni yọnu ara rẹ̀ kọwa fi lórí tébù báyìí máa ti ní ìbọ̀ náà láàmúyẹ gbà kọ́ mọ̀ wulẹ̀ wo ti ti ń lónìí tànà nìkan kọ mú ìmíra tànà nìkan yọ sórí tébù báyìí rí rí ń súwájú sí náà ni naam allah subhanahu wa ta'ala dákun àti rúre dákun jẹ́ àsọ̀rẹ̀ oṣù rẹ̀ àti rúre dákun jẹ́ àsọ̀rẹ̀ àdánwò wa táàkàn fi lọ kọlù ṣèyítọ́n méjì àwẹ̀yìn dákan wọ́lájà oṣù rẹ̀ méjì àrísífù kọlù èṣù jábà nábì wọ àlìjẹ́nà lọ téèyàn gbà sáǹfààní jẹ̀mọ́ ẹ̀ wá jẹ́ abira wa èèyàn mẹ́rin ń bá àwọn àfáàmà ní ìsìn tí ń kéwú sáwọn èèyàn mẹ́nire lẹ́nire mọ́ èèyàn mẹ́lò lẹ́rí tí ń gbọ́rọ̀ ọlọ́run wíbáyìí ibi tẹ́ ti rérò nu naam ojújojú lọ naam imújimú lọ etíjetí lọ ẹsẹ̀jẹsẹ̀ lọ ibi tẹ́ ti rí àwọn èèyàn rẹ̀rẹ̀ nu tálẹ́ntì ń sẹ̀rẹ̀ tí ọlọ́run lè nì tí wọ́n ń gbé rẹ̀ pamọ́ ń bẹ̀ naam àwọn dà àwọn tí wọ́n wá jẹ́ ni ọlọ́run subhanahu wa ta'ala àwọn dàlẹ́ni ọlọ́run ti tòótọ́ tẹ́ni ọlọ́run fi ń kọjá lọ tó fi á dàbí ẹni wípé ẹnjẹ́ ń pèlẹ́ ni wọn wà mẹ́yàtọ̀ láàrin àti gómìnà naam ṣé ẹni ọlọ́run ní máa sanwó nǹkan tí ó lò kéèyàn máa lo jẹ́ẹ̀tì kó tún máa wá sanwó ìgbà ibi tó ń páàkì ẹ̀ sí naam kí lànà bí ìfilẹ̀ lọ salawatullahi wa salamu alayhi lẹ́yìn tó jẹ́ hajj fẹ́dà nínú gbèsè ayé rẹ̀ alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلامه على أشرف المرسل نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأول والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولقد ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أن الله سبحانه وتعالى بعث نبينا محمدا رحمة للعالمين وجعله مباركا حيثما كان صلوات الله وسلامه عليه وطيبه الله سبحانه وتعالى حيا وميتا وما كتمنا عدد أمة مما كلفه الله سبحانه وتعالى بإبلاغه من الرسالة والنبوة صلوات الله وسلامه عليه كيف لا قد أثنى عليه ربه سبحانه وتعالى بقوله وما هو للغيب بضنين صلوات الله وسلامه عليه وقد كان رسول الله صلى الله عليه وسلم بعد أن كان مباركا جعل الله سبحانه وتعالى جميع آثاره مباركة لذلك أقر أصحابه على أن يتبركوا بآثاره من شعرة من شعرة من شعر رأسه أو مما مسه جسده الشريف صلوات الله وسلم عليه وكانوا يتسابقون إلى هذا التبرك وأقرهم عليه صلى الله عليه وسلم حتى علموا أن ذلك جائز لهم وكذلك كان رسول الله صلى الله عليه وسلم أقرهم على الانتفاع بهذا الآثار حتى قد أوصى بعضهم بتكفين أن يكفن بتكفين أثر من أثر رسول الله صلى الله عليه وسلم كما جاء من حديث سلب السادة السائد رضي الله تعالى نرضاه في قصة امرأة وهبت صلى الله عليه وسلم بردة إلى آخر هذه القصة ولكن هل يقاس رسول الله صلى الله عليه يقاس الصالحون على التبرك بآثارهم برسول الله صلى الله عليه وسلم هذا هو موضع هذه الخطبة اليوم فإن أهل العلم أجمعوا إلى أنه لا يجوز لأحد أن يتبرك بأثر أحد من المسلمين حي سواء كان حيا أو ميتا لأن أفضل عادل هم بعد نبيها أبو بكر رضي الله تنرضاه لم ينقل إلينا أنه يتبرك به رضي الله تنرضاه كذلك عمر وقد أثنى النبي صلى الله عليه وسلم كثيرا ومع ذلك الخلفاء الراشدون ما أثر آذى عن أحد منهم ولا بقية العشرة المبشرين بالجنة ولا أحد من آل البدر من البدريين ولا أحد من آل بيئة الردوان ولكن هل ننتفع بهؤلاء الصالحين أو ننتفع بما مكنهم الله سبحانه وتعالى به من الخير والبركة نعم ننتفع بهم لكن على حدود الكتاب والسنة بارك الله الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله جاز لنا الانتفاع بالصالحين ومن هذا الجواز أن نجالسهم فمجالستهم فيها بركة عظيمة وقد ذكر رسول الله صلى الله عليه وسلم ما أشار إلى ذلك وكذلك الانتفاع بعلمهم كذلك الانتفاع بنصيحة ووعظهم وكذلك الانتفاع بدعائهم وكذلك القرب من آل الذكر الذين يذكرون الله سبحانه وتعالى وفق الكتاب والسنة لذلك قال أهل العلم كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا على مجالسة السلحة جاء هذا في الصحيحين من حديث أبي موسى الأشعري أن رسول الله صلى الله عليه وسلم قال إنما مثل الجليس الصالح والجليس السوء الحديث وكذلك كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا كذلك على حب الصالحين جاء هذا من حديث الرب مسعود رضي الله تعالى عنه أرضاه أن الرسول صلى الله عليه وسلم كان معهم يوما فأتاه رجل فقال يا رسول الله ماذا تكون في رجل أحب قوما ولم يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب كذلك من انتفاء بدوائهم قصة أويس بن عامر القرني والقصة مخرجة في الصحيحين وقد بينا هذا بلغتنا سابقا ومن هذا الانتفاع ما جاء في الصحيحين من حديث أبي هريرة من انتفاع جليس أهل الذكر بقرب بالقرب منهم جاء هذا مما قرص فمن الله الله ملائكة فضلا إلى آخر هذا الحديث حتى قال ملك من أولى الملائكة ففيهم فلان خطاء ليس منهم إلى أن قال الله سبحانه وتعالى هم جلساء لا يشقى معهم جليسهم إلى آخر هذا الحديث عباد الله وبهذه الأوجه ننتفع بالصالحين وهذا الذي ورد من الكتاب والسنة قال الله سبحانه وتسامى لنبيه ولا تترد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجه الآية هذا الذي كان عليه أهل العلم من سلف هذه الأمة نسأل الله سبحانه وتعالى أن يلحقنا بهؤلاء وأن يجعلنا ممن يحب الرسول حق محبة وأن ييسر لنا اتباعه وأن يجمعنا مع رسوله صلى الله عليه وسلم والنبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك الدين من اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا انتقم لعبادك المستضعفين اللهم ربنا اشف مرضى المؤمنين اللهم اشف مرضى المؤمنين اللهم اشف مرضى المؤمنين وارحم موتى المؤمنين اللهم ارحم موتى المؤمنين يا أرحم الراحمين اللهم ربنا آملنا بما أنت أهله ولا تعاملنا بما نحن أهله فأنت أهل التقوى وأهل المغفرة ونحن أهل الذنوب والمعاصي اللهم ربنا إنك غفور رحيم لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى مرنا بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق المبعوث رحمة للعالمين القائل في مقلصة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء آخر الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا